papọ̀lé pọ̀pọ̀n àdíàfọ̀n láìtàn ọmọ ọlọ́fin èjì ọ̀bàrà gbogbo ayé ló mọ̀ pé máa ń ga fíofío àjọṣepọ̀ iléeṣẹ́ olasco films nigeria limited àti sàràfàdínà labọ̀dé storyboard entertainment ayéṣòro ń kọ́ àdó méjì tí òkú ni wọn ra wọn ọ̀rọ̀ tó gbénu ọmọ ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ ànádà gbígbó àtúnyìn ẹgbàdàn. kí ló ń ṣe ẹ́ ah, ò ń gbowó ò ń gba gift ò ń gba gbogbo ẹ̀ o mọ̀ pé ó wá di kó mú nǹkan lẹ̀ ò ń ṣe bálabàla. wọ́n yẹ kí Mr. Ọláwálé torí ẹ̀ pàyàwó mi ó ti tẹ̀mí la máa ń sọ̀rọ̀ ọgbà yìí. as written produced and directed by Sharaf Adina Labode fúnra ẹ̀ starring Fetty Balogun Lateef Adedimeji Victoria Kọ́láwọlé Dàmọ́lá Ọlátúnjí Ahmed Yusuf Eniola Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tún wá wọlé ìta pé àkọlé ẹ̀ ní ayé kò síbi kan. ikú ọ̀pá aṣọ ara yín kan láìpẹ́. ní tí fa ń sọ fún mi ní ìsinmi pé ẹ wàá gbé ọmọ yìí lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí. kọ́lù inna lillahi wa inna ilayhi raji'un. arékété lórúkọ àgbáyé oríṣìkìtì mọ́lẹ̀ lórúkọ àgbéṣọ̀ ọ̀dàrà agbálákàtàbó agbáláyàwó lórúkọ àpẹlẹ̀. lọ́kùrú lọ́kùrú. ọ̀ọ́lá kurukuru jẹ́ ẹ̀gùn. ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfi bínú bá kú ẹ̀mí àìrí tó ń bá afẹ́fẹ́ wọ̀yá ìjà pẹ̀lú ẹ̀dá kọ̀ọ̀kan láyé lọ́sàn-án gangan àti láàjẹjẹ lọ ayé kò síbi kan. bẹ́ẹ̀ni rẹ sọ wọn ní sọ fún ọgbọ́n wọn ní sẹ́wù rẹ lọ́wọ́. starren Johnson Gani Unafiwa Lapini Dagoro Alagija Ogun Akínbáyọ̀dé Ìtùnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ayé kò síbi kan gbogbo ẹ̀sán fẹ́tìdì kúnná lálàálà kọjá bẹ́ẹ̀ grab your copies now. náírà. ṣé mo sọ fún ẹ pé mo ní mo fẹ́ ra àwọn ẹbí ẹ. ẹ ọ́n náà fẹ́ wá dúpẹ́ ní sọ. Olasco tún gbèdé sinimá titun ta ń wéré o ìṣẹ́jú márùn-ún lakọ́lé rẹ̀ Ọdúnládé Adékọ́lá ó forí ejò ọmú forí túwèrè àgbọn sinimá yìí ní kẹ́rakẹ́ o ó ti jáde ìṣẹ́jú márùn-ún ni o. ìṣẹ́jú márùn-ún agbára gbàgbà ń kó gbé ìṣẹ́jú márùn-ún tó ju ẹgbàágbèje ìṣẹ́jú ìṣẹ́jú márùn-ún ayérayé Ọdúnládé Adékọ́lá ń wáyàwó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ń wá o láìsọ òògùn owó láìsẹ̀gbé àwo kí ló dé ìyàwó tí mo sinimá ti tu ìṣẹ́jú márùn-ún. eléyìí ni kẹ́ra kẹ́wò kẹ́gbà mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká. olùdí abiose ló pèdíùsì ẹ̀. ọdúnladé adékọ́lá ló dìrẹ́kìtì ẹ̀ ló tún pákéjì ẹ̀. starring ọdúnladé adékọ́lá fẹ́tí àbálògùn mr latin lọ́lá ìdíjẹ́. monday abiose ẹniọlá àjàó bukola adéyọ olú olówó kẹmọ àríjà fúnmi bankantoni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìṣẹ́jú márùn-ún between love and death ilé brutal deadly ó kọjá àfẹnuròyìn àwòtúwò ní ẹgbàgbẹ́. ṣé ẹ mọ èjì mi bẹ́ẹ̀ sà ọmọ èjì sà. skinny èjì mi. seventy plus ni sà ẹ̀yin lọ̀gá wa bàbá wa ni sà seventy plus seventy five seventy six sà. ìṣẹ́jú márùn-ún ti jáde go get your copy now. trouble. Ah. Yeah. No, on Bathroom. Ìwọlé pé ló ń fẹ́ ìsàrò wọn bí in trouble. Not here. Right under the ground. survive. Ẹ̀rọ bá wọn. So o stress ara ẹ̀ púpọ̀ ju sáré pa. Mi ò tètè rí oúnjẹ tó ti rìn omi gan. Àdìbájọ́ ọ̀fà pé bá mo ibi tí mo lọ, ó máa jìnnà gan. Mi rí pepper soup tó rán mi, so mo ṣáà ìdọ̀bọ̀ láti ra mọ́ínmọ́ín àti bread pé kò má nìjẹ́. Ìdẹ̀wọ̀n bí ẹ̀wà mo juice. Yọ èmi gan mo ti ẹ̀tí mo ti mo lose appetite mi bro. Mi ò mọ nǹkan tó ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, But the juice is fine, màá kọ́. Okay, ẹ mú jẹ́ ẹ lọ

o ò jẹun o tún fẹ́ mú mú tán. sorry. Hmm. àtúndò jẹun láti rè ló fi díẹ̀ lára. fẹ́ wọlé mo fẹ́ sáré mú kàn lé. yàrá yẹn ló lọ. I know. no má lọ bẹ̀. o ní mi I cannot even allow you there. tó bá rí òórùn tó ń jáde ń bẹ̀ dà pé sọ́kàwé tó fọ́n yẹn bóyá directly ó ń wúzù wọnú bẹ̀ ni o ò lè stand ẹ. èmi náà ti mo ti ń gbóòórùn yẹn látọ̀sán bọ̀ mo rò pé bóyá èmi ni mo kàn ń feel bẹ́ẹ̀ ṣe. ayé imagine èmi nìkan ni mo rò pé mò ń gbọ́ so bóyá ká tún dé sọ́dọ̀ room ṣe kí wọ́n lọ tún bẹ́ẹ̀ ṣe so àkójọ sùn síbẹ̀ yẹn better. okay okay. better so èmi náà máa fẹ́ lọ mógun oorun mi pọ̀ mo ní láti lò kí n lè ẹ jẹ́ kí n sáré bẹ́ẹ̀ mo kò lò. no má ṣe nǹkan méjì pọ̀ náà ìwọ tí mo ti stress pé kó bá mi ra to tó tù So lọ má ṣe yẹn ìgbà lọ She needs other one. Okay. Yeah. Okay then. She needs other one. আকাশে Wetin happen? Hmm? Wave your hand. Wave your hand. This one wey run enter like say something dey pursue dey come. Eh? This one wey your eye dey scan, wey dey shell like scan. Eh? You dey run like get small issue like this. And we dey run come here. Hmm? Eh, eh, ẹ má bínú. Ẹ wo mi ò wá bí lánàá. Mi ì dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe ń bí àbí nǹkan kan. Ah. Kí lẹ fẹ́ gan ní pàtó? Ẹ ṣe, ìyàwó mi ni kò wá láti àná sorry láti àárọ̀ yìí ló kún òní látàárọ̀ yìí ó dẹ̀ kò ti délé kò dẹ̀ délé so mo ti pe fóònù ẹ̀ fóònù ẹ̀ ò lọ mo wà worried wọ́n ẹgbẹ́ bí àkọ́kọ́ ti ṣẹlẹ̀ sí àbí nǹkan kan ni mo ṣe ní kí n wá kí n wá report fẹ̀yìn ọlọ́pàá. níbo lẹ́kẹ̀ níbo lẹ́rù kó lè wà. mi ò lè sọ pé báyìí ló lè wà pàtó. ah you don see your brother now abẹ you don see your brother ngbàtẹ́ngbàtẹ́ ngbàtẹ́ngbàtẹ́ afọ́nmọ́nà pẹ́pọ̀ you don see your brother no i go explain him dey talk saying they look for your wife yes na my wife i look for eh, she come out house this morning and till now she never return who come tell you say na here your wife there hmm? i tell you say here na your wife there i no talk say na here she dey abi if something happen for my house na first person i go call na police station abi. Na, na... Eh, guy when your wife leave house. na for morning na she out. this morning. yes. never twenty-four hours now he eh, never reach. So you don't get quarter? I go go headquarters. Yes. Uh, no say if anything dey happen for our neighborhood, nobody the local police station wey dey near us, Then we go first. I mean I don't understand. Ah, guy wait, comot your hand, comot your hand. And say ṣé She important sọ You know the pé My uncle lọ sí headquarters lọ report ìyàwó mi tí mo bá wá after twenty four hours my padà will be wá report bẹ́ẹ̀ ni sà nǹkan tó sọ yẹn náà lè máa ṣe. Ah, guy go ahead call quarter go the power hmm? go call quarter go the power so tomorrow you can come come report for here hmm? after 24 hours you can come hmm? so that's all. But uh, all this thing dey strange to me o. Oh. Shebi police na my friend. If anything dey happen to me, the first place na to come police station. Come out here. Come here. Who's your friend? Ah. now wey get small issue now we don enter wahala na i know say police na your friend abi when you don come here last say oga collect this one bottle money this one bottle of drink of beer say oga collect one bottle of drink hmm? now na i come know say police na your friend mr man leave leave yeah? find your wife go your friend there oga oga hey hey cause he don Oga Dami, Oga Dami, Oga. mi ẹ ẹ ẹ wo bí ọ̀gá iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín lágbọ́dọ̀ ọlọ́run ah, ẹ wo ọ̀kadà ẹyọ kan tí mo fi fún ìyàwó àtọmọ olóhùn jẹ ó ní mo gbé fún wèrè yìí lọ́dí kó sọ̀kadà nù ṣùgbọ́n tó bá ti kú sẹ́wọ̀n bí ọ̀gá ayé ò ní bàjẹ́ ṣe eré ọ̀kadà tí mo ṣe ń lọ báyìí lọ́kadà ọ̀kadà ń lọ báyìí tí mo ń gbé lọ báyìí làwọn olè kọ̀ dé mi. láti bọ́n ẹ wo bí tó bá ti padà kù sẹ́wọ̀n bí kákan bí ọmọ mi kú mo fọ́ lókùnkùnbìnrin kò yé ènìyàn ìlú àgídìgbò máa lè yí o ló lè jó kí ló kúkú dánmọ́. sí. Ìmọ̀ Gary, Gary. changing. usually Jamolé. 好完没？唱去。 sà mi ò ní pẹ́ sà àǹtí Bẹ́wàjí ẹ káàárọ̀ ẹ̀yin àdìsẹ́ bó di ojí mi. Ah, kí la máa ṣe ẹ ah, ah, ga. mo máa ní chẹ́ǹjì kí ilé wa báyìí. ló sọ ó. Ah! Ah! àǹtí 是 Káwádé. Dìde. Wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà ti ṣẹlẹ̀. Ẹ̀ẹ́n Lábísí ìyàwó níbọ̀ wa, ó máa kú. Ó kú kẹ́. Ó kú o, kódà gan ìtaná ti rí òkú ẹ̀. Kíta! Ọkọ̀ ẹ̀ ń kọ́ ọlọ́pàá ló ètè ṣe mí. àwọn ọlọ́pàá ti wà ní. ìta ìdẹ̀ ló ti rúpọ̀ ẹ̀. ìta náà ti rí i. wọn ò rí i pé wọn gbé jáde láti ilé kankan. rárá o òkú ẹ̀ wà ń ta àwọn èrò gan pé bù síbẹ̀ báyìí tí wọ́n wò ni. obìnrin dáadáa yẹn obìnrin hmm. dáadáa yẹn ló ti rọ́ọ̀kú mọ́ ẹ̀ àbí kí n lọ kí n lọ kí ọkọ ẹ̀ mo ti sọ kéèyàn ló kí wọn eléyìí ò dá ó dúdú bẹ́ẹ̀. àwọn kò ń tà kí ló kí wọn. ṣàrọ̀ ra o. ìta gbangba. ó yà mí lẹ́nu pẹ̀lẹ́ o ah, e, èmi ò mọ anything tó ń ṣẹlẹ̀ ah, ọlọ́run ọba má jẹ́ ká burúkọ ọgùn sọ́dọ̀ wa ìyàwó mi ló ti ẹ̀ṣẹ̀ wa ń sọ fún mi kódà mò ń sùn ni I was actually sleeping ó wá sọ fún mi pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ ni mo ní kí n wá bẹ̀yìn wò really nítorí even throughout alẹ́ e, e, e, èmi ò sùn because I, I, I wasn't feeling too good so gbogbo pains ara ń ro mí gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn mo gbọ́ pọ́n ní ìta gan náà ti rókun wọn hi wọn máa ṣòkò wa ló kù gífà that beautiful woman ta ló lè ṣe tó wá di pé wọ́n wọ́n wọ́n wọ́n pẹni ẹlẹ́ni wọ́n ó di ẹni tó ń jù síwájú ta. ẹ ẹ pẹ̀lẹ́ uncle I can feel your pain ẹ pẹ̀lẹ́. Uh, Hey. Oh my God. Go. Hmm. Àwọn amanimani nílẹ̀ Yorùbá àwọn amànìyànmànìyàn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yìí ò ṣe ẹni tó kú sinmi ni àwa tá a la wà wàhálà ayé má rò jìnnà ẹni tó kú àwọn tá a kó la wà nù wá lálẹ́ ayé ọ̀dà ẹ ṣeun. ta ló fọ̀bẹ hmm. tó sọnù jẹ́ ta ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dákú lóró òrùlé ti bàjá mọ́lẹ̀ a ò rí inú àṣebi. agbóta olóko sẹ́. ẹ mọ bí mo ṣe ń fi. of course I can understand. ṣe ah, náà ẹ ṣe ẹ ṣe o ẹ Hello? ẹ ló tún mi ṣe báwo ni ṣọkọ mi ṣì wà bẹ́ẹ̀ yẹn ni. Hmm, hmm. ok excuse ara ẹ mo fẹ́ bẹ sọ̀rọ̀. ẹ hmm. um, excuse me ẹ jọ̀ọ́ Ah, mọ. má ṣe. ìlú máa pè in fact èmi gan ò lè sọ pé báyìí ló ṣe in fact ẹ̀lọ́ um, kí ló tó ń pè oh, ó yẹ kó yẹ pé ọkùnrin kò máa pè mí báyìí náà ọkọ ẹ̀ wá ń pè é. Eh, mi understand Eh, fẹ́ yí mi lórí ni ìwọ ni mo fi sílẹ̀ sábẹ́ bed ẹlòmíì ni we need to see ní láti sọ̀rọ̀. àti lè ra báyọ̀ àmàyàlẹ́ àlẹ́ta òbí àwọn ọlọ́pàá ní pé kí wọ́n ní wọ́n ní pé kí wọ́n ní police station láàárọ̀ nígbà tí kò nígbà tí wọ́n máa gbé ẹ̀ṣọ́ àlẹ́ nígbà tí wọ́n lọ. okay then mama express call ẹ okay bye. Oh! gbogbo ẹ ti dàrú o wọn láti wá o jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ ọkọ ẹ ló pa ìyàwó mi irú ọ̀rọ̀ wo nìyẹn. yes. kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. good bí mo ṣe wà lábẹ́ bẹ́ẹ̀dì tí mo retí ẹ bóyá kó wọlé àbí kọ́kọ́ jọ wọlé yẹn mo kàn rí pé ọkùnrin kan ṣílẹ̀kùn mo rẹ́sẹ̀ ọkùnrin tí máa wo èyí tó yẹ kí n rí ẹsẹ̀ tiẹ̀ orí ẹsẹ̀ obìnrin bàtà yẹn jọ ti ìyàwó mi ṣùgbọ́n mi ò tiẹ̀ lè ever relate ẹ̀ múra wọn pé ìyàwó mi lè wá sínú bedroom yìí. nǹkan tẹ ní kí n wá gba ètètè fún mi kẹjọ kí n má tètè lọ. òun náà ni kò ń ṣe nǹkan téèyàn sórí nǹkan tó fẹ́ gbà yìí ó ní procedure ó ní nǹkan tó máa kọ́kọ́ ṣe kó tó di pé èèyàn máa lè wọlé. You understand? That's what I'm telling you. Ah, understand or me? You understand. Kí ló ń ṣe ẹ́? Ah, kí ló ń ṣe bí ọmọdé? Tí wàá gbóhùn báyìí, gbọ́dọ̀ sí gbóhùn ìyàwó mi ni then from their discussion mo rí i pé nǹkan kan ti wà láàrin wọn tẹ́lẹ̀ now that fateful night ọkọ ẹ insist bóun fẹ́ báyàwó mi lájọṣepọ̀ bóyá kó wà prepared fún ni àbí kó wò ó ṣe lálẹ́jọ́ yẹn ọkọ ẹ fẹ́ fi agídí báyàwó mi ní ìkànpọ̀ bó ipa nìyẹn. ẹ wò ó dàbí pé tí wọn máa take me for granted. how do you mean bóyá kí n ti máa bọ̀. àbí àbí kí ló ń ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ ah, ò ń gbowó ò ń gba gift ò ń gba gbogbo ẹ o mọ̀ pé e, e, ó wá di kó mú nǹkan lẹ̀ ò ń ṣe bálabàla relax ẹni sùúrù ẹ ká ẹjọ́ tó yọ yóò yè ẹni sùúrù ẹ ṣé kí n padà wá o ṣe máa padà wá wo kò sí táìmù yẹn ah, kí ló mú o ah, ṣe máa ní láti padà wá calm down. ènìyàn ṣòro. calm down náà ṣe sùúrù ló wá ṣe. o ní láti stress ara ẹ lórí ìlú nǹkan tá sọ. kí ni kí ni. ń ṣeré ní sẹ́ẹ̀ àwíṣọ́ alẹ́ tó yẹn dìde dìde dìde má wọlé wá máa bá tiẹ̀ lọ. hello. yé. madam babe. no mo ń ṣeré ni sẹ́ẹ̀ don't do this now mo ń ṣeré ni hello hello hello. lawale yes lawale ọkọ ẹ lawale tó máa ń ṣe bí pé òun wà responsible. olórí burúkú ni. kó máa ní tìjú o. àtọwọ. ìyàwó nebo ẹ o tún wá ṣe tán ok fine o tún wá ká. ìwọ ni ìyàwó nebo ẹ mẹ́ẹ̀ ìwọ ṣe ìyàwó yín náà. olórí burúkú lọkọ òun ṣàlùpá ìyàwó mi ó tán. láwálé màmá gbádùn mi o nǹkan tí màá ṣe fún kò ní bọ́ńbẹ̀ láyé ẹ̀ má wọrí má wòrán tiẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ létà. àgbọ̀tàn olóko sẹ́ẹ̀ oyin tolóko ṣẹ́ jálẹ̀ èè o abẹ́ òráyé ojú olóko kòndú. kí ló pe orúkọ ẹ. orúkọ tèmi ni annie adéyínká. wọ́n sọ pé ìwọ ló kọ́kọ́ rí òkú arábìnrin ọlábísí olúwatúnmí how truth is that. rárá o èmi kọ́ o. sọtawa ni èmi ni mo kọ́kọ́ jáde nínú compound yìí láàárọ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ so èmi ni mo kọ́kọ́ ṣí géètì yìí ṣùgbọ́n tẹ́lómi bá ti wá rí níta kémi tó ṣí géètì ò kí n tó lọ bíṣẹ́ láàárọ̀ ọjọ́ yẹn mi ò wá lè sọ. má parọ́ fún mi o ṣé o fura sí èèyàn kankan bóyá ó ní ìkùnsínú pẹ̀lú alábìnrin yẹn nínú ilé àbí ní àdúgbò yìí. lọ́tọ̀ọ̀tọ̀ ìrẹ́pọ̀ ni gbogbo atá ń gbé inú bíúdì yìí fi ń gbé and èèyàn jẹ́jẹ́ ni wọ́n máa tá à ń sọ̀rọ̀ pa èyí ládùúgbò. Ah, eh, mi ì lè sọ pé mo fura sí ẹnì kankan torí pé ah, olóògbé tá à ń sọ̀rọ̀ pa èyí ah, kò ń ṣẹ́ni tó ń fàjọgbọ́n. ó dẹ̀ fi pé mo lè trust ẹ. kí ló dé kí ni mo fẹ́ fi rọ́ ṣe. kò sí wàhálà. yes mo gbọ́ yín madam. ẹ wo ẹ̀rí ọkàn ò jẹ́ kí n gbádùn mi ò róorun sùn mo mẹ́ni tó pa arábìnrin yìí. ẹ̀mẹ́ni tó pa. bẹ́ẹ̀ni àmọ́ ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín o toró re ni mo fẹ́ ṣe yín tí n bá sọ ẹni náà fún yín ẹ má sọ fún wọn pé mi mo sọ fún yín o. no no no i need láti expose into anybody. ọkọ mi ló pa. ọkọ yín ọlọ́gbọ́n ló lè jó kí ló kúkú dánmọ̀ ẹyẹ lóró kí ló mọ́mi tán lẹ́yìn ẹja ìmọ̀re ẹ̀jẹ̀ akíbo sí o ayé rorò. Now tell me why did you kill that woman kí ló tó pa woman yẹn. irọ́ ṣe wá fún orí ẹ̀ báyìí. ọ̀sẹ̀ èwo ṣé kí n parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi nìyẹn I didn't kill nobody. rọ́nra ẹ lọ́wọ́ rọ́nra ẹ lọ́wọ́ ká lè ràn ẹ lọ́wọ́. irọ́ ti fọ́ orí bọ̀bọ́ ẹ o. Mr. Wale Adejobi. Yes, kí ló dé tó fẹ́ help ara rẹ̀. mo ń help ara mi. ìwọ help ara rẹ̀. ìwọ àti ọmọ nìyẹn ń fẹ́ra yín abẹ́ fẹ́ra yín. ọfíìsà irú irú question wo lẹ ń bí mi báwo ni etí wo ló ń bá mi gbọ́ pé mo fẹ́ níbọ̀ mi báwo ni mo ṣe máa fẹ́ níbọ̀ mi for what kí ni mo fẹ́ achieve nínú ẹ̀ i'm married happily married. a day before ọjọ́ tọ́rọ́ kú o máa ní ẹ̀ńtà ẹ̀rí ra yín abẹ́rẹ́ ra ìyẹn possible now ó possible ṣe é ṣe ká ríra a lè ríra a lè ríra bọ̀ ríra ta ríra kò ń ṣe ríra pé bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ or anything mo lè rí as as as a neighbor mo dẹ̀ lè a dẹ̀ lè kíra gẹ́gẹ́ bí ará àdúgbò that's all. kí ló ń jáwé rẹ ni. kí ló wà wájú ẹ. ìbọn ní sá. ta ló kọjú sí. ó face me directly. ó face ẹ. my bịa leenkọ si side Oduani I'm going to ask you for the last time ìwà àti woman yẹn ẹ ń fẹ́ra yín a day before ọjọ́ tó kú ẹjọ́ àpapọ̀ abẹ́jọ́ àpapọ̀ bí olólùfẹ́. no lè sọ̀rọ̀ yín. basically ṣùgbọ́n ilé sílẹ̀ make sense but wàá mi mọ̀ kò máa ń rò pé bí akémi kan ti ẹ̀kọ́ kó láti pé kí n kọ́ lọ́bi tó bá jìnà hmm. alẹ́ máa sun alẹ́ máa bíbí parọ́ mọ́ pé kí n travel àbí ń ṣe hmm, ìyẹn náà ò bá àdìpọ̀ kúkú rẹ̀ máa bẹ́ ah, ah, tà. all the same ọkọ yẹn tó máa ranjú mọ́ mi ẹ̀dọ́ kan máa gbé gbàjú fún un. sí ah, kì í dì náà ìyàwó ẹ̀ lòun kò ṣe ní ranjú. ìyá náà ń kọ́ àpò tó bá dáa ṣe fẹ́ nìkan ẹ gbọ́n ṣọlá àbú gidi gan mi ò tiẹ̀ máa ń torí ibi tó lọ yẹn kò ní dé. Ah, ah, jẹ́ kó dé nà. dé máa ń gbẹ ló máa kú sí. má jẹ́ kó kú síbẹ̀. Hm? Hm? ọ̀dọ́nà mi sọ̀rọ̀ ṣé kó tó lọ lọ́dún fọ́ọ̀kan náà sọ. olùfọ́kùn mi ti tóbi lọ. ṣé tó bá ń ba ẹ̀ ṣe wò kí n rojú mi lára ẹ̀. ojú ẹni máa ń rìn. àlóyè ah, àná. ó fẹ́ pa mí ẹni ta o fẹ́ pa mí ni. Ah, obìnrin wo jẹ́ ń ṣe nǹkan báyìí omi ẹ̀kọ́ ṣáà ló máa ń ṣe mọ́jú. nígbà tó ṣe pé mò ń travel. kò má ta opportunity ta ní kò sí ilé ìjà lò já maximize ẹ. àwọn ọlọ́tẹ̀wé lélẹ̀ wa yìí o lè tẹ́pọ̀ léyìí o. eléyìí pọ̀ o. máa sọ wà lórí wa. sáré rẹ. kíni kíni kíni ibo ló ń lọ ó wọ nǹkan kan. Ah. ó wọ nǹkan láàrin ìwà tí wọn fẹ́ gbé ìwọ sí nǹkan ló ń lọ nǹkan lọ. Ah. Daniel Daniel. Ah, àwọn ará lẹ́yìn ni o. pẹ̀lẹ́ èmi àtìyàwó mi àsìn lé ní bá ṣe wá ń dín sí lọ́wọ́ ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa ẹ̀dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn. Ah, ẹ pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra ọlọ́run àkójọ aṣojú yẹn. àmín. Ah, but ẹ jọ báwo gangan ló ṣẹlẹ̀ gan náà. èmi gan ò ní sọ pé nǹkan báyìí pàtó ló ṣẹlẹ̀ àmọ́ àfi gbẹ̀fọ́ náà torí gbogbo ẹ̀ dàbí àlá ni ah, ẹ wò ẹ jọ ẹ má bínú mo ń ṣe nǹkan kan lọ́wọ́ mi lé ní ẹ jẹ́ kí n sáré ààrẹ màá wà tó ń sìn mo ah. tẹ́rí bolo ah, ládùúgbò yìí náà. wọ́n mà ní wọ́n ti arrest Mr. Wale. ṣọ́ọ́lì jẹ́ àwọn ọlọ́pàá màdá mi jọ ṣé ibi láti máa ma sọ yẹn gbogbo yẹn ṣé ilé ti bá bọ́ta. ọ̀dọ̀ ni màá rí ṣe happy alẹ́ yìí o. àkọ́kọ́ tí mo parọ́ lé nìyẹn mo ní mo tún ṣe happy màmí kan. <laughs> you on the building you on the building site. Ah, ah. màá gbogbo site yẹn lálẹ́ yìí. mo ti yàwó. ni <laughs> wàá kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni gbogbo ilé ètò kó sí ọmọ ẹlẹ change gbogbo pàrọ̀ ìjà ìyá lọ́bọ̀ ilé ìdáná màá gbàgbé lápìlẹ̀tì o. Ah, calm down time wa mo sọ pé ọkọ mi ò sí ní Àbújá ló lọ. lágbára lọ́wọ́ náà kò ní dé ah, ah. àbújá yẹn máa jàdà nù. máa ṣe sùúrù tíyàn bá ń jẹ nǹkan ní nǹkan yẹn máa ń fàdúrà tì. rárá rárá àkúnṣe kéèsì eléyìí mi lè wé tí nǹkan ṣe kó gẹ̀rẹ́ àtúntò mẹ́ẹ̀ kí n máa kí n gbàbọ́ lọ́wọ́ ẹ̀ kí n máa jẹ nǹkan mi lọ́wọ́ jẹ́ kí n lọ change. Ah, kò tó change sáré wá àti. ta ló ń kọrin ẹ̀kan. ṣé mi ni ṣá. ibi ni ṣo ní kí n wá bẹ́ẹ̀ bí ni. èmi wá bá mi nínú ilé irú ọ̀rọ̀ wọn nìyẹn. ta ló wá fẹ́ máa kọ́ lẹ́kùn lálẹ́. ṣé kàn ṣe ní sars níbo àyẹ̀dá di rídàn pé máa ń ṣe lọ́dọ̀ mi náà nìyẹn o wọ́n á kọ́ lẹ́kùn wọ́n á tọrọ ewédú wọ́n á kọ́ lẹ́kùn wọ́n á tọrọ ọyọ̀ wọ́n á tọrọ magi. wọ́n á pẹ́ ń mo fẹ́ la plate. jẹ́ ń lọ wò tó máa ń kí dájú ilé wọn ni wọ́n ti fọ́ ah. sí jẹ́ pé wọn ò ní mari wọn bí rídùn àti rèé àti ọsùmọ́ǹdì méjì jọ ń pa. èmi ni bébì. láwálé. yes dear. o ò lọ Abuja mọ́ ni. ẹ eh, wọ́n ti council meeting tí mo fẹ́ lọ ṣe nìyí tó yẹ mo yí padà wálé jàre tí ẹ wá bá mi ṣílẹ̀kùn kí n ti wọlé náà. ó dáa mo ti gbọ́ jẹ́ kí n lọ mú kí wà nínú ilé. Ah, kí ló dé ṣe bórí ṣẹ́ẹ̀fù mẹ́ẹ̀ la máa fi sí. torí pé mi nìkan mo wà ń lé mu mo tilẹ̀kùn mo wá mu lọ sínú yàrá jẹ́ lọ mú kí wà. ó yá ó yá ó yá ó yá pọ̀pọ̀. ọkọ ẹ bá wo ọkọ ẹ bá wo ṣe ṣe bọ́lú làwọn. kí n máa ṣe báyìí mo gbé mo gbé ah, kúrò bẹ kúrò bẹ ṣe máa bọ bí àbí bẹ jàbẹ àbí bẹ yóò lè gbà mí kó nígbà wọn mánéèjì mánéèjì tó ń tẹ bí ìnáwó ẹ mo lè bí ìnáwó ẹ mo lè bí ìnáwó ẹ mo lè bí bá mi wọ bá mi wọ ṣàánú mi ṣàánú pẹ̀lẹ́ ah, kẹtù wọ wọ wọ kí wọ wọ àti wọ àti wọ wọ pàtẹ pàtẹ òun máa pa mí òun máa pa mí sẹ́yìn. wá ti wá dá tilẹ̀kùn mọ́rẹ́ nílé. pẹ̀lẹ́ báwo ni. Ah. wọ́n ní mítìn ta fẹ́ ṣe wọ́n káńsìlẹ̀ bí mi ṣe wò pé kí ni mo fẹ́ máa jókòó ṣe ń bẹ̀ yàrá kí a máa bọ̀ máa bọ̀ dára. àti wá wò tẹ ọkàn kò sùn sí mo ti máa ń wọ̀n pẹ̀lú yín alẹ́. mo mọ̀ ó mọ̀ pé mo láìkí máa wà ní town tí bá ti wà ní town mo hate pé mi wà ní wálé wá sùn yẹn ó máa rí bákan ìwọ náà ọkùnrin ló ń fà mí mo ṣe ní kí n máa bọ̀ ní. ṣáà máa wà kẹfọ. Eh? ti bọ mo náà bínú wọn bínú but i am so hungry i swear to god. oúnjẹ. i need something to eat. ah kò sóúnjẹ ńlẹ̀ o torí mi mọ̀ kó má padà wá lálẹ́ ó dẹ̀ mọ̀ pé mi ò jẹun púpọ̀ mi ò ṣe oúnjẹ kankan kò sí nǹkan nílé. ah honey you will find food. níbo. o máa oúnjẹ mi ò fẹ́ mọ bí ẹ máa ṣe mi and i'm so hungry àti ah, ìbàjẹ́ nǹkan lè ṣe mí kí lọ́la tó mọ̀ o i'm telling you ah wo mi ò oh, mind kó má jẹ maybe um, pepper soup tá máa ń jẹ yẹn just just get it nearby eh? i'm too tired. pepper I'm, soup you know. ṣé o mọ bí a ti máa ra pepper soup ni like forty minutes drive ma ni. you're just gonna drive kò lè sí traffic kò lè sí nǹkan kan mọ́ i'm tired and i'm hungry haba. Eh, ok jẹ́ kí mi àtẹ̀jọ́ lọ ká lọ jẹ́ lọ́hùn. sori tó bá lọ bá mi get kí ni tó bá máa padà dé ibi tó máa bá mi lélẹ̀ mi ò ní kúrò níbà ó ti rẹ̀ mí gan-an nìkan torí ọlọ́run ẹni wo. Just, just any little stuff, just for me to hold my stomach, man. Lẹ́jẹ̀, Could lè sí traffic, could lè sí anything, so you're gonna be fast. Ọ̀ní ń bolo tún lọ. Ọ̀yà ọ̀yà. Thank you, baby. Yeah. Thank you. Ah. I mean the door is open. Ah, <laughs> madam. Shewa, <laughs> okay. Uh, Ekwale. Well, everything. Oh, you're looking radiant. <laughs> really? Yeah. Thank you. You're welcome. Ekwale. Ekwale. Yeah, sit down. Yeah. Ekwale ẹ jọ̀ọ́ jẹ́ ká sọ gbogbo ọ̀rọ̀ tá a sọ ní kíákíá torí mo fẹ́ lọ dáná oúnjẹ. oh really ẹ fẹ́ dáná oúnjẹ fẹ́ máa jẹ you need láti stress ara yín i sense you you're gonna be hungry by the time you get here so mo ti bá yín get oúnjẹ already because mo ti sense pé ó possible kí n lè mú ọkọ yín fried rice mixed with um, jollof rice and salad. Is she gone? you like it. so caring. yeah i'm okay man. <laughs> ẹ ṣe mo mọ pé torí owó tẹ fẹ́ fún mi lẹ ṣe pè mí. of course of course torí ẹ náà ni you know and then the other part mo pe àwọn Yorùbá bọ̀ wọ́n ní tá a bá fi ọwọ́ ọwọ́ òun lọ́wọ́ máa fi mọ́. the other part mi understand. ọ̀dà mi máa ń wò bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ṣọmọdé ni yín ni ṣe ṣe wọ́n ń wò kékeré wa <laughs> come on ẹ mọ̀ pé um, ẹni tó bá máa jẹ oyin náà pàtó àwọn náà kò ní wẹnu àké ìkòkò tó bá máa jata ìdí ẹ̀ náà kọ́kọ́ gbóná rírì. ẹ wo kí n má parọ́ gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi àmọ́ mi ò rò pé mo lè ṣe o. kí lẹ rí. ilé sílé ọkọ mi máa wà next flat. ẹ̀yin fẹ́ sọ fọkàn yín pé ẹ wá mú nǹkan mọ́lẹ̀ bí come on <laughs> ah, ah àbí mi máa sọ fún ìyàwó mi ìyàwó mi pé mo kùn yín mọ́lẹ̀ bí ṣì rí rẹ̀. ẹ ṣáṣọ pé máa fún mi lówó yẹn ẹ máa fún mi lẹ́nu. money is not an issue kò ń ṣe issue rárá really. bàjẹ́ yẹn náà ni owó yẹn náà pọ̀ kò sí wàhálà nípa ẹ̀. kò sí wàhálà mm. Mm. ibi máa wà ah, kọ́ńtínú fún mi. àná ah, àgbẹ̀ yóò dá àwọn ọmọdé wọlé. Mm-hmm. ilẹ̀kùn máa wà lọ́gbọ̀ọ́ fine it's okay bóyá ká lọ sọ́dọ̀ yín náà. ah rárá o lóòótọ́ ni pé ọkọ mi ò sí ilé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn nílé yìí yín ṣàṣọ pé ìyàwó yín ò sí ilé. no ìyàwó mi kẹ èmi tiẹ̀ mọ̀ bí mo ṣe lè handle lọ. ẹ jẹ́ ká ṣe inú yín gbà yẹn. no no oh, okay. ẹ ti rẹ ẹ fẹ́ jẹun bóyá ẹ máa lè ní strength tí ò bá sí more strength right now. ẹ jẹ́ kí n gbé dání. ẹ máa gbé dání ẹ kọ́ ọ. I'm free now, like a bird. Yeah. Yeah. Yeah. Man. Yeah. Whoa. Má bọ̀ náà make her comfortable. Um, ẹ wo, báwo ni owó tẹ sọ pé fẹ́ fún mi? Um, kò ń ṣe wàhálà, ìyẹn ti ready. Àpò ìṣe nǹkan ta ní ṣe ni pé pé o náà dẹ́ relax. Má ah, bọ̀ make her comfortable náà, o ní láti máa ṣe gbogbo iṣẹ́. Èmi ni mo sọ pé mo máa fún ẹ, mo dẹ̀ máa fún ẹ tí mo bá sọ̀rọ̀ tí bá ní nǹkan báyìí ni mo fẹ́ ṣe mo máa ṣe so calm down. Ah, torí èmi wò pé bí a kì í fún yín lákàntì number mi kẹ́ bá mi ṣe transfer àbí máa fún mi ní cash. kò sí tó bá jẹ́ transfer ló fẹ́ tó bá jẹ́ cash náà ló fẹ́ kò sí wàhálà kàkọ́ need láti ṣe pàṣípàrọ̀ tá a fẹ́ ṣe dẹ́nu chicken na get the money and then kó lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. mo tún wà ní pàṣípàrọ̀ báyìí. ti bí ta sọ̀rọ̀. ẹ wo jẹ́ kí n sọ òótọ́ fún yín látijọ́ tí mo ti fẹ́ ọkọ mi mi ò ṣe irú nǹkan báyìí èmi àtọkọ mi nìkan ni. tíjọ́ tí mo ti fẹ́ yàwó mi mi ò dàrú àbáyé rí hmm. àmọ́ nígbà tí nǹkan tó ń dé ló ń dé láfẹsẹ̀ sí. àbí nǹkan tó ṣẹlẹ̀ ló ní ká wá wò ó. bó ṣe rí lọ́dún. èmi náà láì mo ṣe ń jókòó sílé ọkọ mi náà ò ní iṣẹ́. the same situation la fọ́ sí eh? ọkọ náà ló jọ ń ṣàwọn méjèèjì. Ah, Ọlọ́run báwo ni mo ṣe máa wá ṣe báyìí mi mọ bí mo ṣe máa ṣe tí màá tún wá rí yín lọ́la táwa máa gbójú bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. ìtìjú nìyẹn kan tó ń pè ní ìtìjú ni á jẹ́ pé obìnrin gidi ni ó ní ìtìjú ní ìtìjú bọ̀ tó bá fẹ́ pàtìjú rẹ lè ní nǹkan tó máa mú eh. tó bá ti mú ṣojú ẹ máa ṣá prapra wàá eh. ṣe ní bàtà bàtà tó bá dọ̀la gan o lè gbé gbàdú fún mi kò ní jọ ẹ lójú. máa wọlé máa mú wá sí i ojú ẹ máa ó tiẹ̀ máa ṣàlùkù. ẹ eh, sáré ló bá mi wá ẹ má pẹ́ o kí n tẹ̀rí yẹn bí tójú mi block kí n má rí wọn akọ́rùpọ̀ ọkọ mi ló ń ṣe level mi ni. Ah, ga ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlágbára ọ̀rọ̀. ọ̀daràn ah ó ní mo kú mo mo fẹ́ ń yàwó ọtí tó jẹ́ pé èmi fúnra mi gan mo máa ń kí n máa yọ nǹkan mu ni ó ti mú gbogbo ẹ̀ tán káì kí ni mo fẹ́ fún wúmà yìí mu tó máa fi fọ́ọ̀lì àkàtà ah, ọ̀ káì ah, wọ́n yẹn pọ̀ ẹ́ eh? four hundred thousand hmm. mo ń ṣọmọdé o. hello dear níbo lo wà báyìí ṣé o ti ń bọ̀ ni oh okay T oh no no no no no don't rush take your time take your time but I I need your help jọ ṣó lè bá mi ra àwọn drink tí mo máa ń mu yẹn because mo check inú fridge nsìn kò kò kò sí anyone níbẹ̀ mọ́ and and I want to drink má bínú I am gonna stress you a bit can you please bá mi get pepper soup Maybe tá a man máa get ẹ yẹn then ẹ̀kọ uh, tútù àwọn ẹ̀kọ eléwé yẹn yes please come on i'm sorry i'm sorry i don't mean to stress you but nítorí ọkọ náà ló ṣe ń ṣe gbogbo ẹ̀ náà hmm thank you darling. all right then i will see you soon i love you. yes èmi ẹkún ah èmi lè ní jẹ ní abẹ lọ́wọ́ ẹ máa ṣá ọmọ ìlàlẹ by force by fire okay the condom báwo wá ni iṣẹ́ ti gẹ̀tẹ̀. ọtí yẹn ti tán ó ti tán wọ́n jẹ́ kí n ṣe àgbàgbọ́ ni mi lọ situation báyìí. àbí kí n ti ìfojú lásán ṣe ni. ẹ fi pẹ̀lẹ́ try yẹn. mi máa jẹ́ kí n try yẹn máa díjú ṣe. ẹ di you could just close your eyes and. Mm. àbí ẹ ní sùúrù ẹ ṣe ṣe sídi yín kún. sídi èmi àti à ń lo èmi àti màdàmú ń lo a máa ń múlẹ̀ lẹ́fẹ̀ẹ́. ewu bóyá kètìtì lọ gẹ̀ẹ́tì táìmù ń lọ sáré lọ gẹ̀ẹ́tì máa rí lọ́dọ̀ àbòkí tó wà nísàlẹ̀ yẹn. mo tiẹ̀ ṣe nǹkan tí mo ní ṣe kí n tètè padà máa lọ́ọ̀tẹ̀ mi dédé dídẹ́ àyà aṣojú bíi pé kò ṣẹlẹ̀ ni àyà ṣe bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ wá ti gbowó tán mo yá lọ ṣe business. bad gan. ara madam gan ti wà lọ́nà ẹ ti jẹ́ kí n wọlé kó tó di pẹ́ dẹ́lẹ̀. wow. wow. Ah, àwọn onígbè fáìn bọ̀ọ̀bọ̀ nǹkan tí mo lò nǹkan tí mo lò fún yìnyín àwọn onígbè fáìn bọ̀ọ̀bọ̀. tó bá tó bá kú ẹ ní stress bẹ́ ṣe wà ní kò sí ṣòro madam ẹ mọ nǹkan tí mo feel uh, mo like position thirty mú yọ ready it's so good for me ma for easy access. but mo ní ìdí láti sún sókè akẹ́kọ̀ọ́ sún sọ́wọ́ òkè so that it's going to cost me a lot.